káàbọ̀ padà sórí ètò bàbá ètò bẹ́ẹ̀ ni lórí Orísun tẹlifíṣàn náà la wà àwọn ìdílé aláyọ̀mí wọ́n wà ní sẹpẹ́ àjọ ń fi ọ̀rọ̀ àfi ń jomi tó rọrọ̀ ní báyìí mo fẹ́ bọ́ sí abala ṣé o mọ̀ mí tán ṣùgbọ́n kí n tó bọ́ sí abala ṣé o mọ̀ mí tán nítorí pé mo máa béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n máa dáhùn mo sì ní àwọn ìbéèrè kéékèèké ẹ̀yin tẹ̀yìn aráalé ní lọ́kàn tẹ́ fẹ́ bi wọ́n mo sì ní mo fẹ́ sáré béèrè lọ́wọ́ ẹ ìyá wa ó ti tó bí ọmọ mélòó báyìí tí Ọlọ́run ti yọ̀ǹda fún wa. ọmọ mẹ́ta ọkùnrin méjì obìnrin kan. Hmm. ọmọ mẹ́ta ẹ ní ìgbìyànjú àwọn ọmọ yìí tí wọ́n ṣe ń dé ṣé ẹ wò ó pé ìfẹ́ tí àwọn dáàdì mi sìn yín ṣé ó dínkù ṣé ó lọ díẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọmọ ń bẹ̀ sáré bá mi sọ fáwọn aráalé. rárá o kò rí bẹ́ẹ̀ o bó ṣe wà láti bẹ̀rẹ̀ bíbélì ṣe sọ pé bó ṣe wà láti tètè kọ́ ṣe mm. bẹ́ẹ̀ náà ló ṣiṣe wà so kò dínkù kò dẹ̀ kò dẹ̀ lè kò báwọn ìfẹ́ pè yẹn ó tún lé ó tún kún sí ni. ó ga jù aago love o <laughs> so nǹkan tẹ̀ sọ fún mi nísìnyí pé uncle mi ò shift love díẹ̀díẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ really ẹ pàtẹ́wọ́ fúnra yín Mr. Bámidélé <laughs> ẹ ẹ jẹ́ wá béèrè question yìí náà lọ́wọ́ ẹ̀yin náà that same question ṣé ẹ wò pé ìgbà tí ọmọ ti dé àwọn madam wọ́n ti shift attention kúrò lọ́dọ̀ yín díẹ̀ sọ́dọ̀ àwọn ọmọ. rárá Eh. <laughs> ẹ má wò pé ẹ má wò pé tí n bá lọ sọ tòótọ́ bóyá mi nílé lọ rí àmàlà jẹ tí n bá délé o. bó <laughs> ṣe nífẹ̀ẹ́ mi láti bàtà ti mọ́ra in fact ìfẹ́ yẹn tún ń pọ̀ sí mi hmm. confidence tó dẹ̀ tún nínú mi ó tún ó tún pọ̀ sí mi ìgbàgbọ́ tó nínú mi tún ó tún gbòòrò sí hmm. àdúrà tó tún ṣe fún mi tún pọ̀ sí ni wọ́n rí i hmm. pé responsibility mo ti ní nísìn ó ti ju ìgbà tí òun nìkan <laughs> Hmm, olórí ẹ̀ nìyẹn o wọ́n sọ pé àdúrà tí ìyàwó wọn tún gbà fún wọn ó tún pọ̀ sí gbogbo àwa obìnrin tẹ̀ ń wò mí nílé ẹ jẹ́ ká wọn lọ́kùnkún dùn láti máa gba àdúrà fáwọn ọkọ wa nígbà gbogbo nítorí pé gbogbo ọ̀rọ̀ tá a bá fi ẹnu wa sọ báyìí fáwọn ọkọ wa bẹ́ẹ̀ ni ló máa ṣe rí kó tó di pé a lọ sí abala ṣòmọ̀ mi tán nítorí pé mo máa béèrè àwọn ọ̀rọ̀ ọkọ yín máa Madame dá mi lóhùn nípa yín ni o ó dùn pé mo lọ sí abala ṣe ò mọ̀ mí tán ẹ jẹ́ kí n bèrè kinní kan lọ́wọ́ yín yá wa ṣé ẹ lè gbà kí eh, àbúrò ọkọ kan àbí fámílì ọkọ kan kọ́ wá gbé lọ́dọ̀ tí. kò sí wàhálà ń bẹ oníkàlùkù bá ti mọ orí tọ́wọ́ ń gbé. Ah, eh, eh, ẹyàn ẹyàn <laughs> ẹyàn dáadáa ah, irú mọbi tó wọ́n gbé wò ẹni tó bá máa wá hmm. òfin lémi lélẹ̀ tó eh. bá ti lè bá mi ṣe lémi bí mo ṣe máa ṣe lémi ẹlòmíì adé á bẹ̀rẹ̀ sí ní gapá èmi lélẹ̀ èmi ní tọ̀hún pé torí pé mo jábùrú ọkọ kó a máa máa gàba lémi lórí ọkọ mi náà dẹ̀ fi mí kò gbé mi lé ọ̀wọ́n ẹbí ẹ̀ lọ́wọ́ hmm. so kò sí mo tẹ àwọn àbúrò ọkọ mi wọn tẹ lè ṣe bẹ́ẹ̀ náà so àyè gba anybody tó bá fẹ́ wá gbélé wa. Hmm ẹ jẹ́ sáré wá béèrè question lọ́wọ́ Mr. Bámidélé ṣé tí kátẹ̀wá sọ wípé àbúrò tìyín wọ́n ń gbé lọ́dọ̀ yín torí ìyàwó yín ti sọ ń sìn pé tọ́kọ́ láṣẹ gbogbo nǹkan tẹ́ bá ti sọ náà ni kátẹ̀wá nípa àbúrò yín gbé lọ́dọ̀ yín ọ̀rọ̀ wá ṣe bí ìjà láàrin àwọn méjèèjì talema side. <laughs> àǹtí ìfọ́nìgàn ah, talema side. Eh. ẹlòmíràn sọ wípé mọ̀lẹ́bí mi èmi ìfẹ́ kó lọ rojọ́ ńlé kalẹ̀ yín máa ṣáìdì níṣẹ́jú kan àsìkò wa ti lọ. àwọn àbúrò mi méjì tó yẹ káwọn àbúrò àdúgbò gan wọ́n ti wà matured wọ́n ti bá wa gbé rí kò síjà láàrin gbogbo wa. tẹ́ pé àwọn ìyàwó wọn lágbé fiancé kan tẹ̀ tó ń gbélé pẹ̀lú wa gan ẹ̀ka àjọ ń sùn àjọ ń jẹ àjọ ń jẹ àjọ mu ẹ ṣùgbọ́n tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ mm. tọ́rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ mm. àkọ́kọ́ ni pé màá jẹ́ kí yà ẹ̀ka sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ mm. màá jẹ́ kí àbúrò mi mọ̀ wípé ẹ̀gbọ́n ẹ̀ lórí fín ká ní pé òun ló jẹ̀bi hmm. lórí ìyàwó mi fín ó gbọ́dọ̀ rí ìyàwó mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ kò hmm. sí ìyàwó mi dẹ̀ gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ hmm. so tí ìyàwó mi náà bá wá wùwà àìtọ́ sí i pé ẹ kò kún kí ṣàbúrò mi yẹ kí n treat anyhow ẹ ti understand màá yẹ kí ìyàwó mi náà mọ̀ pé o tí mọ̀ pé ẹbí ẹ ni ẹni yìí kì í ṣe àbúrò ọkọ ẹ mo like so tó bá ti mọ̀ pé ẹbí ẹ ni ká ní pé àbúrò ẹ̀ gangan ni so ṣé o máa tà dànù hmm. tó bá ti mọ̀ pé nǹkan tó máa ṣe fún nìyẹn hmm. nǹkan tó ṣe ó ráì dé. àsìkò mi ò pọ̀ nítorí hmm, pé ẹ tún fẹ́ bá mi yànnà náà ẹ̀ dáadáa <laughs> ẹ ò gbogbo àwa tírù yẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀ nínú ilé wa bóyá àbúrò ti ń gún ìyàwó ẹ jẹ́ ká máa mọ bá a ṣe máa tó kí ìfẹ́ kó lè jọba mo fẹ́ kọjá sí abala ṣó mọ̀ mi tán náà nìyẹn ẹ a ní àwọn nǹkan tá a máa fi ṣe abala yìí nítòsí ká tó bẹ̀rẹ̀ brọ́dà mi ẹ kọ́kọ́ bá mi rọra fi ilé ìbò ojú sísítà mi nítorí àwọn èsì ìdánwò tẹ́ ẹ fẹ́ kọ wọn ò gbọ́dọ̀ gbọ́ ẹ bá mi fi sí abẹ́ ìgèlè wọn ẹ̀yin ẹ bá mi assist wọn wọn ò tiẹ̀ gbọ́dọ̀ rí rárá rárá ẹ ẹ o ẹ̀yin ará ilé ṣe wà pẹ̀lú mi ṣé ń bá mi fi ọkàn bá ètò lọ lénìí a máa béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ọkọ ìyàwó tó ń jókòó yìí wọ́n á dẹ̀ dá wa lóhùn sínú bíbá yìí wọ́n á gbé padà fún èmi á wàá ṣí ojú àǹtí mi tí wọ́n jókòó yìí àwọn náà máa dá mi lóhùn padà màá wá máa wò ó bóyá wọ́n gbà á máa fi hàn yín ẹ̀yin aráalé ẹ máa fi ọkàn bá mi lọ hmm, ó yá ẹ gbà. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín Mr. Bamidele, kí ni kọ́lọ̀ brush ìyàwó yín. Ah, ìbéèrè yẹn lè kí ló dé brush. Hmm. brush ìfọyín. brush márùn-ún ló wà lọ́wọ́ àdìbàṣọ́bù wa. àwọ̀ ẹ̀ àwọ̀ kọ́lọ̀ brush ìfọyín ìyàwó yín pápápá àní ah. àsìkò àǹtí mi ṣé mo lè pe audience ṣé mo <laughs> ṣé lè call a friend kò sí fóònù friend o <laughs> àìgbọ́n fálà owó òkè o. àwọn bros tó wà ní bathroom máa mú àwọn. yoyoyoyoyoyoya bẹ́ẹ̀ bá ti mọ̀ ká kọjá sí kìíní kejì ah. kò ti ṣí nìyẹn. kẹsàn-án yẹn le o. ẹ̀rọ bá mi kọ́ síbẹ̀ hm. ẹ̀rọ bá mi fi àyè sílẹ̀ nítorí question márùn-ún là ń lọ. ah tí mi ò bá mọ̀ mo lè mo lè mo lè yọ kúrò rà. <laughs> kò ṣe yọ kúrò. agbó <laughs> ti lọ àwọ̀ àwọ̀ kọ́nà. <laughs> ó dà wàá try wàá try ṣá. ẹ try. ẹ̀yà. ìbéèrè kejì mi lọ báyìí pé kí ni àwọn ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ ìfáàrà táwọn olóyìnbó ń pè ní phrase tí ìyàwó yín máa ń sábà sọ ní gbogbo ìgbà àwọn ọ̀rọ̀ kan tí ò kí ń kúrò lẹ́nu wọn ó lè jẹ́ ọ̀rọ̀ ẹyọ kan tí ò ń kúrò lẹ́nu wọn rárá nígbà kankan wọn láìka wọn máa sọ gan. àwọn questions eléyìí le o kí ló dé ó ti sí <laughs> àwọn ẹ sí àwọn ẹ jẹ́ kí ẹ sí àwọn kí n kí n bá yín <laughs> dín kù díẹ̀. ẹ bèrè mí. ìbéèrè mi kẹta. Ah, kí ni orúkọ ọ̀rẹ́ ìmùlẹ̀ ìyàwó yín best friend ọ̀rẹ́ ìyàwó yín. ìbéèrè mi kẹrin eh, báwo ni ìyàwó yín ṣe fẹ́ràn láti máa sùn ṣe ń fún yín lórí ìjò ẹlòmíì láì kó máa fi ẹ̀gbẹ́ ọ̀tún sùn ẹlòmíì láì kó máa fi ẹ̀gbẹ́ òsì sùn ẹlòmíì láì kó máa dojú délẹ̀ sùn báwo ni ìyàwó tí ń ṣe láìkì láti máa sùn àǹtí ẹ̀yìn ẹ̀ ṣe kékeré ó máa ń fẹ̀gbẹ́ sùn ni o so <laughs> bóyá ọ̀tún ni bí ó sì ní wàá mọ̀ ẹ̀ tí wọ́n ti ṣì máa ń sùn síwájú ẹ̀ most times. ya ya ya ya Emma, please don't ever say what you ẹ má sọ kankan tẹ́ fẹ́ sọ síta just ẹ kọ́lẹ̀ ká gbọ́. ìwo ló tún kù wá. ẹ ìbéèrè mi ẹyọ kan tó kù tó bá sọ yìí pé nígbà ṣe mọ̀ pé mo ti bí yín náà pé ìgbà tí ẹ pàdé ẹ ti sọ fún mi ká ní pé ìjọ àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ gbé wọn jáde lọ jẹun irú oúnjẹ wo nìyàwó yín jẹ tẹ ẹ ọ́dà fún tí wọ́n jẹ báyìí wọ́n bùkún yìí irú oúnjẹ wo ni. no dull moment lórí ètò bàbá ètò la wà lórí Orísun tẹlifíṣàn gbọ́dọ̀ gbé sí mi lọ́wọ́ ẹ̀kọ́ ní internet nípa ayé n bèrè lọ́wọ́ Google question yìí lè wọ́n <laughs> question làwọn eléyìí Google to the rescue léléyìí o. ó yá ó yá oúnjẹ wo ni wọ́n jẹ níjọ́ àkọ́kọ́ tẹ́ gbé wọn jáde lọ ilé ìjẹun ilé ìgbafẹ́ oúnjẹ wo náà jẹ pápápá à lásìkò tẹ́ ẹ bá ti mọ̀ that's the final question. ó <laughs> yá ẹ bá mi gbé ẹ ṣe. ẹ kì í kọ ẹ kì í kọ àti máa kọ ó lọ díẹ̀ ẹ àwọn ah, kí ló dé. ẹ o mo dúpẹ́ ẹ bá mi yọ aṣọ lójú wọn ah, kí sọ pé ẹ padà sí ìlú tiwa ń bí ah. <laughs> ìyá wa ó ga jù ìbéèrè mi àkọ́kọ́ mo béèrè pé kí ni kọ́lọ̀ búrọ́ọ̀ṣì ìfọyín ti yín gangan. kọlọ kọlọ ewé that is green. <laughs> ó yá o wọ́n gbà á hmm, ẹ pàtẹ́wọ́ fúnra yín. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì mo sọ wípé irú ìfáàrà ọ̀rọ̀ wo lẹ máa ń sábà sọ ní gbogbo ìgbà lẹ máa ń sọ sí wọn. Bami, Bami. bá mi hmm, ẹ̀yin ará ilé ọ̀gá aago on point <laughs> on point ọ̀gá hmm. ìbéèrè mi kẹta lọ báyìí mo ní kí ni orúkọ ọ̀rẹ́ tímọ́tímọ́ tìyín. ọmọwùnmí bájọmọ ọmọ ìyá jíde. <laughs> ẹ áàfù ni màá fún yín ọmọ ọmọ ọmọ la máa ń pè é ọmọ investment <laughs> ó sì jọ sọ̀rọ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún Mr. Bamidele. o hmm. ìbéèrè mi kẹrin mo ṣe rántí ẹ rántí. ibi tó bóyá máa ń sùn hmm. bó ṣe ń sùn ẹ mọ rántí ẹ bèrè. ẹbí wọn ẹbí wọn. kò sí tí mi ò fi sùn àwọn máa ń ti ṣáájú mi sùn so mo lè sùn lẹ́gbẹ̀ẹ́ mo lè dàyà sùn mo lè sùn sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì tó. ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ wọ́n ní ẹ̀gbẹ́ náà fi máa ń sùn. fẹ̀gbẹ́ sùn wá fẹ̀gbẹ́ sùn. <laughs> last question mi mo béèrè pé níbi ìgbafẹ́ tó kọ́kọ́ gbé yín lọ nígbà tẹ́ kọ́kọ́ pàdé gbàrà irú oúnjẹ wo lẹ jẹ. ìrẹsì Oyinbo ah! <laughs> náà fi kọ́ àwọn ní rice ó ga o abala ṣòwò mi tán ẹ kọ́kọ́ pàtẹ ọfúnra yín náà ẹ bá mi fún wọn ní kiss bí báyìí tù I love that o bẹ́ẹ̀ ni abala ṣòwò mi tán náà la wà ah ó wú mi lórí nítorí pé wọ́n gba five five hmm, mo ní ẹ̀bùn tí máa fún wọn nígbà tí wọ́n bá ń lọ nítorí pé àwọn ọkọ àtìyàwó ìwọ̀n mọ ara wọn tán ẹ gbogbo àwa ìdílé tá à ń wò mí lọ́nkán ṣé àwa náà ṣàmọ́ra wa tán ṣé àmọ́ àwọn ọ̀dọ̀fin àti ẹ̀dọ̀fòró inú àwọn ẹnì kejì wa àwọn olólùfẹ́ wa ó dára ká máa mọ ara wa tán bí báyìí mo fẹ́ kọjá sí ilé agbára tí bàbá mi padà dé òun ó sì wà pẹ̀lú mi lórí ètò a máa bọ́ sí abala tí mo pè ní eré ìfẹ́ wọ́n máa tún ṣe eré ìfẹ́ fún wa ó ṣe pàtàkì wọ́n fi hàn wá bọ́n ṣe ń ṣe nínú ilé wọ́n fi hàn yín ẹ fẹ́ rí ṣebí ẹ yẹ kí n dé ilé agbára mò ń bọ̀.